this morning, one person needs to, one or two more persons need to be saved from that um, <coughs> river Ele this morning. Let's move on uh, straight to the dailies this morning. We still have some headlines here. There's an interesting headlines from the This Day uh, newspaper, uh, This Day this morning, and it's saying 550.8 uh, million naira crude oil being escorted by the Nigerian Navy intercepted by troops in the Niger Delta. Uh-huh. And then you want to ask again, who, how can a, illegal crude mm -hmm. be escorted by the naval officers mm -hmm. and then being intercepted by troops? Mm -hmm. And mm-hmm. now, what we got from other newspapers is that um, it was intercepted by the Tompolo security outfit, mm-hmm. a security outfit owned by uh, the former uh, chief uh, militant um, leader there, Ekpe Mukpolo uh, government, also known as Gov uh, Tumpolo there. But let's um, get um, this um, story here from the This Day newspaper. It says um, 550.8 million naira illegal crude consignment <laughs> is quoted by Navy intercepted in Niger Delta. A local private security group, Tantita, which has been collaborating with the Nigerian National Petroleum Company Limited to tackle massive crude oil thefts in the Niger Delta, yesterday said it had intercepted a vessel being escorted by the Navy carrying about 8,100 uh, 8,100 barrels of illegal crude oil. The 8,100 uh, at the current estimate of um, $85 per barrel would amount to a gross amount of 550.8 million naira, giving about 800 uh, naira to a dollar exchange rate. According to Channels Television, who reported that, it said the incident came on the heels of the outcry by the federal government that the illegal trade of stolen crude oil inflicted significant economic losses on Nigeria to the tune of 2.3 trillion naira in 12 months. The headline there 550.8 million naira illegal crude consignment is spotted by Navy intercepted in Niger Delta. Are you not worried? Hmm. Uh, let me start from Madam Yemi Alabi. Are you not worried? It was they say illegal crude consignment escorted by the Nigerian Navy. Is there um, uh, an issue of an accomplice in let, this? Let me lay this premise. Yes. Yeah, quite a number of years ago, I served with an oil producing company in the Niger Delta. I have been to Escravos, I have been to Focados. I, I know the loading, uh, loading layout, or that's shipping out layout, and I have to an extent an understanding of the intricacies of the pipeline movement and all that. And every time we come to discuss issues like this, it is obvious that without active connivance of those who are supposed to be working on the part of government. Mm. To, and I'm not saying Ekpe Mukpolo. Ekpe Mukpolo's name is actually government. Is yeah. his, government Ekpe Mukpolo, that's, his, that's his, name. It's not a nickname. Yeah, Topolo is a nickname. <laughs> to, Topolo is Mukpolo nickname. government is his <laughs> real name. It's his real name. That's yeah. his birth certificate name. Those who are supposed to be working on behalf of the Nigerian government, on behalf of the Niger Delta people, without their active connivance, mm. aiding, abetting, guarding, protection, nobody can. Look, a barrel of crude contains a minimum of 158 liters. Outside of the condensates, out, uh, sorry, outside of the paste that will still be there, it will contain a minimum of 158 liters of anything of the white product so put 158 liters multiply it by 1000 um, by 8000 mm. that is what you have you cannot carry it in your pocket you cannot carry it in a matchbox you cannot whisk it you, it is not, you can't use jars this is even a small badge this particular one is a small there are larger badges and all manner of the, the all manner of things are being done across this water. So they use all these smaller vessels, ship it out, and there are bigger vessels on the uh, you know once they cross the Atlantic waters, the shallow waters, there are bigger vessels waiting. They go and offload there, go back and steal back. another one, go and offload there. So these things, they have to watch one another. We hope to see more of this, yeah. and I hope the government will get. You know, don't you, can't trust the Tompolo faction too much because they also need the money. These are slush funds. You just see people in the Niger Delta today, they are living in the Ibacha. Tomorrow, they are buying a house at GRA mm. and pulling it down and reconstructing it in three, four months. So, we are talking about slush fund. So, they need to keep watching. And I think one of the things that needs to be done is do not keep people on the beats for too long. Governor Wike kept talking about this mm. over the years. He kept talking about it. Don't keep people on the beat for too long. You mean former governor Wiki? Oh, sorry. Because yeah. he's now a former governor. No, he's nothing, still he's in our lasts, heads. He nothing, has built nothing lasts forever. He has built a house in our heads. Nothing lasts forever. <laughs> Elder uh, Olukunle, quickly, two questions. Um, now, the uh, issue of the navy escorting illegal crude, according to the report, and secondly, this crude will also be destroyed. Uh, in the first instance, I, I feel pained because uh, when the person who is to, supposed to be the <coughs> uh, man becomes a criminal. Mm. The, uh, in those days in the Parandikas Club, they used to say when a commissioner for defense becomes commissioner for attack, mm. it calls for a serious worry. The, if it is true, if that story is true, that it, the, the illegal crude was escorted by by uh, the Navy. a never a personnel. Mm. That is a man. That is a man, or those are men mm. who Nigeria employed for our safety, who Nigeria gave salaries to through our taxes, <coughs> who Nigeria sustains in that uh, that that position, and now attacking Nigeria, attacking our economy. I don't think government should uh, hold it with levity and it, this thing is persistent it is recurring because government has not dealt decisively and, and harshly with these economic uh, saboteurs that is the reason this thing keeps recurring and um, for for those who steal they come to our our, our terrain to steal our, uh, our uh, oil because they know that yes we have laws but our laws don't have teeth to bite and uh, it is not the fault of the laws but the fault of those who are expected to activate the law give it by, uh, teeth to bite so until government decides to deal this ruthlessly with those who steal our oil we have this thing recurring from time to time All right, 08032321059, 08077771059. You can also call 0809 Those are the numbers to call to be a part of this, but I'll pick your calls after this break. Stick around, don't go away. There you are, riding in silence, both deep in thought. I bet you the driver think this ride should not cost more, and you the passenger are sure you're overpaying. Never mind, let's just stay quiet. Or you can both download InDrive and agree on a fair price beforehand. InDrive. People driven. The InDrive Online Passenger Transportation Aggregator is not a taxi service. For more information, visit indrive.com. Discover Lipton's flavorful and balanced taste. With our unique expertise, we select fine quality tea leaves from selected tea gardens around the world. Experience Lipton Yellow Label's flavorful and balanced taste in every sip. Discover Lipton's flavorful and balanced taste. na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits. our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit dey dey o. Oh. Come check us out now. Academy Suit dey Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na 080 9293 0000. Precious Cornerstone University, PCU, a faith based institution located in the heart of the city of Ibadan, provides a student friendly and enabling environment to fulfill your dreams. Precious Cornerstone University is a true pan Nigerian university, currently with students from more than 22 states of the Federation. PCU is currently calling for admissions of new intakes and with a minimum score of 140 in JAM UTME with 5 O level credits in English and mathematics alongside three other relevant subjects. You can enroll today in microbiology, mass communication, biochemistry, international relations, computer science finance, accounting, cybersecurity, economics, software engineering, business administration, physics with electronics, actuarial science, industrial chemistry, banking and finance, industrial mathematics, and more. Direct entry admission for all ND and HND holders is also ongoing, and students with lower mark than 140 can also register for JUPEP. Enroll online today at www.pcu.edu.ng and follow the procedure. Or you can visit the precious Cornerstone University Campus 1 at Olaogun Odife Road, Ibadan, or call now 080 273 Nine five one zero five or 070 At Precious Cornerstone University, your place is here and your time is now. Uncle Dentist. What are cavities? And how does Colgate protect my teeth from cavities? Does it use Kung Fu? <laughs> no, dear. Most tooth pains are caused by tooth holes called cavities. When you brush daily with Colgate Maximum Cavity Protection, its expert formula locks natural calcium in our teeth and helps protect them from cavities. It's time to upgrade to the world's most chosen toothpaste, Colgate, because Colgate locks calcium in. Yes, cavities! Colgate is recommended by the Nigerian Dental Association. Tí o bá fẹ́ràn láti máa wo àlàyé kíkún nípa eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Tàbí o fẹ́ràn láti máa ṣe ohun gbogbo fúnra rẹ̀. Tí o bá fẹ́ràn eré àwàdà oníránpẹ́. Tàbí o ò fẹ́ kí ìròyìn kan kó fò ẹrù rárá tí o bá fẹ́ jẹ́ kí okòwò rẹ ó gbèrú sí tàbí o fẹ́ kọ́ nípa bí a ti ṣe ń lo ohun èlò orin náà ohunkóhun ìyọ́wò tó bá fẹ́ wò ló máa bá pàdé lórí YouTube. jẹ̀gbádùn àrà ọ̀tọ̀ dátà tí yóò fún ọ láǹfààní ìwòran fídíò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lónìí nípa títẹ star three one two hash bó o ṣe fẹ́ sí. Welcome back, still freshly pressed on this dial. The phone lines are open now, and um, let's get to hear your thoughts this morning 08032321059 and 08077771059. Hello, good morning. Good morning. Your name and where you're calling from? This is Ayukoko, I'm calling from Melora. Make it brief. Okay. It is very, very disappointing that Atiwaju is busy repeating the mistake of uh, President Muhammad Buhari For eight years of our Buhari administration, it was lamentation. We have not started again. When are we going to have two governments in this country? On Labour in Oyo State, I'm appealing to Labour in Oyo State to please allow dialogue with Mr. Governor. We have a governor who you have a listening here. We have a governor who is listening very, very, very responsible. Please let, let us and uh, allow dialogue with Mr. Governor, Governor Zimakide. ready to leave it to everybody. They go You. Thank you. There. Hello. Good morning. good morning to you, Chicken. All right. Your name and where you're calling from. Make it brief. It's the point of the All right. Good morning, Madam Yeni. Good morning, I'm sir. Brother Amani. So, my uh, eh, my own uh, my own take this morning has to do with the report from Lugmeru. Mm uh, I've been saying this for a very long time. The system of fraud in Nigeria is totally wrong. God forbid. If federal government say to deliver good governance, must they fail to deliver good governance? What we have been their chairman and councillors? As a matter of fact, they are the grassroots politicians. They are the government government of the people. What is their own responsibility for God's sake? You can't continue be lamenting on what is not supposed to. Let us be frank with ourselves. This country, I, I am telling you, <laughs> we need to do some things on this system. It's a systemic error. All right. We should not focus on presidency alone, on the federal government alone. Your point That's has why been we have state and local government. Nice my brother. Thank you. Thank you. Well, it says it's a systemic error. We can fix the system but who will fix the system? Hello, good morning. All right, um, that drop from your end. Hello, good morning. Yeah, good morning. Your name and where you're calling from. Kindly turn down the volume on your yeah. radio. Um, uh, look at the Bola I'm from airport here in All right, make it brief. Apart from Logo if, if the government, I want the government the governor or his representative, especially Osuma, uh, to come to Agugu area. There's a bridge which is, is, is an accident, which is which will happen anytime if care is not taken. That bridge is almost is, collapsing, and we said it several times. Between Agugu and Deodiagi, there's a bridge there which which I want the local government chairman or the customer or anybody responsible to come and take action. All right. Please. God bless you. All right, the bridge between um, Agugu and Odiaje, that, that bridge there, uh, calling for that's an SOS call to the government uh, to for an imme immediate uh, um, step to be taken on that bridge to avert any casualty. Hello, good morning. Good morning. Your name and where you're calling from? I'm ah, your brother me from Masata. Good to hear your voice. Go ahead. Make it brief. We also how Ganduje packed a uh, dollar into his pocket, Babariga. And we know that this man is corrupt and they still chose him as national chairman of the APC. Is APC in fighting corruption? Tell me, I don't think so. They shouldn't have done so. I'm disappointed. Good morning. Okay, you don't need to. Okay, that's your own. That's your. That's your own um, uh, opinion. However, it's no very court, valid. No court has uh, found him guilty. Mm -hmm. He has not been convicted. No. So you don't call him a criminal. Like mm. I said yesterday, exactly. it might be libelous if you try that. Hello, good morning. Hello. Hello, good morning. Hello. Hello, good morning. Good morning. Good morning to you, sir, Mr. Chike. Gloria, Uh, Madam Yemi, yeah, this is Gloria Princess of Ibadan. Yeah. Good morning, sir. Yeah, on the issue of, on the, uh, should we call it issue of uh, the Ganduje, I think the game is, is so clear here. We are all in the in the politics. We are only trying to say things we understand. They understood it better than us. They are involved in this game. They they, they spend their time, they spend their money, they spend everything as uh, Madam rightfully said, there is a carcass. So if we don't want it or we don't want set of people, are we there? So if you want to be there, then let's join the politics and uh, uh, bring change. Thank you. Thank you, Glorious. Uh, have a very glorious weekend there. We go on a break. We come back. More talking points. NLC, federal government. Stick around. Don't go away. Freshly pressed. We'll be right back. tí nine mobile nẹ́tíwọ̀kì naija gangan bá jẹ́ àyò rẹ̀ èrè ńlá ń dúró dè ọ́ nígbàkúgbà tí o bá nílò dátà sí láti wo sinimá tàbí gba oríṣiríṣi ajá àbálẹ̀ eré ìdárayá nine mobile wà fún ọ pẹ̀lú one thousand five hundred naira péré wàá jẹ ìgbádùn eight gigabyte látọ̀dọ̀ nine mobile. For Germany to exit the FIFA Women's World Cup from the group stage. It has never happened. It has happened right now. Germany is out. USA, they've won the last three editions. They are the best team in the history. They finished second behind Netherlands in their group. Italy is out. Canada is out. Olympic champions. New Zealand is out. Mm. World number seven. So at this stage, I think this tournament has taught us to respect every team in this tournament. In Yalaya, anybody can be beaten. I will not be surprised if you have a shock winner at the end of this game. So it is very important for us to very careful with our prediction at this stage of this tournament because what we never expected had happened already. So I, I want to I want to relax my energy when it comes to prediction this time around. I will calm my nerves, relax my body and soul, and just enjoy the best of the games as they continue tomorrow. So we're hoping for the best. And talking about, okay, you wanted to say something? Yeah, I, I was so surprised that. Um, well, I'm surprised and happy too that three African teams made it to the round of 16: Nigeria, yeah, South Africa, and Morocco. Yeah. Morocco surprised me because their first game they lost heavily. See uh, heavily. We have to say kudos to the African teams. Yeah. This is the first time that African teams, all the African teams, will record at least a win in the group stage. First yeah. time. First time. of the World Cup. Yeah. This is the first time three African teams will make it to the knockout stage of the tournament. First time. It has never happened before. And Morocco, out of uh, out of all the debutants of this World Cup, Morocco is the only country, the only debutant that secured a place in the knockout stage. I mean, kudos to the African teams. Um, I mean, let's hope for the best for the Africans. They've done well for themselves. Nobody gave them a chance. I mentioned Supercomputer predicting that no African team will go beyond the group stage. Now we have three of them, even though the three of them will be playing against their colonial masters. Nigeria will play against England. Do you <laughs> understand it? Morocco will play against uh, Morocco will play against France. France in South Africa, we play we play the Netherlands. We play our masters. So it's going to be interesting. It's going to be interesting. Interesting for you, African teams. I think it is very see it took Nigeria three World Cup tournaments, nine matches, to record first two. Mm. Nigeria made debut in 1991. Mm. We did not win a game at the World Cup until after the third edition of the World Cup. Mm. We went to three FIFA World Cup tournaments. We played nine games before Nigeria recorded a win. Look at what Morocco has done. Hmm. Debut, they've won the game, through to round of 16, South Africa's second appearance, through to knockout stage, I mean, this is massive for African teams. Very, very massive for them. African, very massive African. for them, and also a good one for the Nigerian um, Super Falcons. So They'll be going home with sixty thousand dollars each, 60, which, which of course could increase if they get to the quarterfinal stage. Yeah, let's take it a stage at a eh, time. Uh, yes, but for now, sixty thousand dollars guaranteed each person. But okay, you know what? There is a confusion in the, in the land right now. Yeah, NFF. Confusion in the land is FIFA going to pay directly to the players, or will FIFA pay NFF for NFF to pay the girls? Well, whatever confusion the confusion is. See, NFF, FIFA General Secretary. Mm. I have her on tape. I will play it tomorrow on Sports Gang. I mean, FIFA General Secretary said it is because of the Falcons that the FIFA has decided to pay the players directly. So let them do that. Now, FIFA president came out yesterday to say, no, we know they play the players directly. Oh we are play we are paying the players through the federation. Sọpọ̀ ti lọ. Aisha Falode is a member of the NFF. Sọpọ̀ ti lọ. We all respect him in Nigeria. Aisha Falode said something about um, the payment to the players. According to the highly experienced football administrator in Nigeria, um, she confirmed that FIFA will pay the NFF and the NFF will pay the ladies. Ladies and gentlemen, let's listen to our voice. Uh, Aisha Falode speaking about uh, the FIFA Women's World Cup bonuses uh, set for the Super Falcons. I think as journalists, we owe the public the responsibility of reporting facts as presented as they are, uh, in the context to which those facts are presented, without adding or, or subtracting yeah, from what has been said. And that the Super Falcons have ticked all the boxes in this. They have demonstrated leadership, they have demonstrated consistency uh, by attending all the World Cups since it started in China in 1991. So she then went further to say that FIFA has now recognized that players who come to the World Cup, players who play in their tournaments should be rewarded, should be complemented with some financial rewards. And that it is the players like you, the Super Falcons, take note of the word, it's the players like you, the Super Falcons of Nigeria. That's why we introduce the players' compensation monetary reward. FIFA did not say it will pay the players directly. It says working through the member association, working through your federations we are going to pay you this money through the federation. So the, the FIFA will pay the federation the money, the federation pays the players with the instruction. Everybody knows it's there in black and white. Oya Sepe ó ti lọ. Ó ti lọ. He don go. No traces. No. I you see, you see, I, I, I pity those girls. No, uh, you don't have to pity. Them. I, I pity them. Because, uh, because I pity them. If if if no. if see, this money is paid to the NFF. Now, how how do you feel? Do you know why I said I said there's no problem? Mm. FIFA said yes, we are going to pay the member associations, but they are going to monitor how they spend this money this time around, unlike before. They will just pay them at the end of the tournament. Then the member association will do whatever they like with the money. But in this situation, FIFA is telling everybody mm. that once we pay the member association, we are going to mandate them. We are going to make sure they pay the players. We are going to monitor the payment ourselves. So I think there should be a level of transparency in so, all of this. So, so Kenny, I, I, I promise to give you uh, 10 naira now. Mm -hmm. And then when I pay through proxy, mm -hmm proxy will tell you inside from the 10 naira we're going to charge administrative charges we're going to do this at the end of the day you've made plans for 10 naira mm -hmm. but what you get at the end of the day is either 60 naira or 7 naira so how would you feel uh, Chike, i used to tell our guy eob i have a common uh, saying here you know the whole ogun money no, mm. you, you know you dare not try that with me now you cannot how you go promise me 10 naira they give me 6 naira waiting they happen because of what something i worked for me, I hate cheating, though. I hate cheating, and I, and I cannot cheat anybody when it comes to money matter. If you cheat me, ah, we need to pay some bills. <laughs> Let's pay some bills, ladies and gentlemen. When we return from this commercial break, let's talk about all the heroics of our ladies on the court yesterday. The Tigress of Nigeria through to the final of the FIBA Afro Basketball Championship. And let's talk about uh, the NPFL restart. August 26th, NPFL will start and of course, the teams will play the full season. This is my proud moment. Driving the new car I worked hard and saved hard to buy. But my proudest moment is this one right here. Hello? Mom, look out your window. I have a surprise for you. You work hard to pay for the car. We work hard to help you protect it. The Sunlam Auto Insurance Plan offers cover in the event of an accident, fire, or theft, so you can live with confidence that today will be good and tomorrow will be even better. To get started, visit www.sanlam.com.ng or email general at sanlam.com.ng. Sunlam, Live with confidence. Mmm, e sweet well well. Mama dey cook the food wey we like pass. Na jollof rice? Yes o. Na Terra jollof cubes I take cook am. Yay! Terra jollof cubes with the taste of smoky bottom pot. Terra jollof cubes with jollof don ready o. terra jollof seasoning now you fit enjoy the flavour ogbonge scent and that confam smoky bottom pot taste sake of say you take terra jollof seasoning cubes cook am. Do you feel frustrated when your Naira payments are not accepted on Google Play Store? We understand the feeling when you're unable to renew your favorite apps. That is why we want you to verve up and enjoy paying with ease in Naira with your Verve card for all your Google Play Store subscriptions. Go ahead, ask your bank for a Verve card today to start making easy payments in Naira and keep enjoying all the benefits of the Google Play Store. Verve, enjoy the good life. All the scores, all the news from all your favorite sports. Fresh Sports on Fresh 105.9 FM. All right, welcome back. Uh, final lap of uh, yeah. uh, Fresh Sports yeah. this morning. Yeah. Okay, let's um uh, we, have talked MPFL. let's talk the Tigress. okay, the Tigress. 28th edition of the FIBA Afro Basketball Women's Championship the Tigers of Nigeria defeated the host nation Rwanda yesterday, 79 to 48 points. The girls are maintaining, they've maintained um, 23 games unbeaten run. The last time our girls tasted a defeat on the African continent mm. was eight years ago mm. when they lost in 2015 against Cameroon in the semi final. Since 2015, our girls, they've not tasted the defeat. 23 game unbeaten run, uh, through to the fourth consecutive final. This is special for the girls because this team was formed just two weeks before the start of the Afro Basketball Championship in Rwanda. Just two weeks before the tournament started. So this is massive for Nigeria. Nigeria will take on Senegal tomorrow in the final of this uh, tournament. Senegal defeated Mali yesterday, 75 to 65 points. Um, so a lot to play for tomorrow. Nigeria did digress, chasing their fourth consecutive uh, FIBA Afro Basketball Championship. We need to air that of the story right now, but then um, MPFA will start August 26th. Full season we are playing, no more a bridge season. Interesting, and that's the way to go. See, that's what we want. The more money, the more games they play, the more money the clubs will make. I knew when it's when when the when the club owners will decide, I knew they would vote against a breach because they want to make more money. We need to go right now. Tomorrow afternoon, Sports Gang by 2 p.m. When I go here from Bafungbe tomorrow, Sports Gang. Let's talk about the decision of the NPFL to run the full season. My name is Kenny Ogumiloro. I'm Chike Obogo. Big thanks to our studio manager Vincent Ada is here. Enjoy the rest of the day. Start of trouble. We are out of the studio. Fresh 105.9 FM. Invigorating. ní òru ọ̀gànjọ́ ó ń gba ìpè kan tó ṣe pàtàkì gan-an. lójijì ló gbọ́. you have one minute remaining. ló bá yára ń tú pọ́ọ̀sì rẹ̀ ló bá rí kọ́bọ̀ ń bẹ̀. ìbá ṣe pé o lè fowó sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kódà láì mówó lọ́wọ́ kó o tún gbẹ̀bùn rìchaàjì. àkókò ìpè tó o ní òtó nǹkan máa bí má mi kàn ṣáàtì dáńlóòdù my MTN NG app láti fi àkókò ìpè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tàbí kí o tẹ star nine zero four ash láti ra àkókò ìpè pẹ̀lú owó inú àkáǹtì ilé ìfowópamọ́ rẹ nígbàkúgbà kó o sì fi ẹ̀bùn ìdámọ̀ ìdógó owó t tó bá rà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ṣe fàjẹ́ bó ti rí gan-an nù ó rọrùn gbà MTN kí ni ká gbé ṣe lónìí. Uncle Dentist. What are cavities? And how does Colgate protect my teeth from cavities? Does it use Kung Fu? <laughs> no, dear. Most tooth pains are caused by tooth holes called cavities. When you brush daily with Colgate Maximum Cavity Protection, its expert formula locks natural calcium in our teeth and helps protect them from cavities. It's time to upgrade to the world's most chosen toothpaste, Colgate, because Colgate locks calcium in. Yes, cavities! Colgate is recommended by the Nigerian Dental Association. It's your chance to be a millionaire. Win big in the Hope Wallet promo. Hope PS Bank is giving away 2 million naira every week. Amazing, right? Open a Hope Wallet account and get 500 naira welcome bonus. Here's the best part transact five times or more in a week and start your journey to be a millionaire by winning 50,000 naira weekly as Hope PS Bank gives away 2 million naira every week to existing and new customers. The more you transact, the higher your chances of winning winning. To get started, dial star 569 star 9 hash or download the Hope Digital app or visit www.hopeisbank.com. Terms and conditions apply. Hope, succeed. Hope Bank always. Oh. ọṣẹ àbùfọ̀ viva plus ọ̀gá ńlá ọṣẹ àbùfọ̀ látọwọ́ aspira. aláti wéetele wéetele aláti land again A lot five for five promo don't land e tanda for ground gidigba than before na over ninety million naira dey for ground to win o oh. no miss this season of jollification to qualify land your account with five thousand naira maintain average account balance with at least five thousand naira every month do minimum of five transactions every month for alert or nagstar nine four five ash on top your phone e no pass so oh. dey among the people wey go be one million naira richer oya oh, download alert today or forward bad transaction without internet on top star nine. 945 ash anytime anywhere thanks plus condition dey o. weber bank we deal with two. gidigba all the time. shout to los angeles way. now i'm flying my way. shout to los angeles. Shaltun lozenges contain five natural active ingredients like ginger, turmeric, valeric, licorice, and mint where they fight sore throat, irritation, and cough. Think natural, think Shaltun, natural sore throat reliever. Shaltun lozenges They are available for pharmacies and stores near you. If symptoms no gree go after three days, consult your doctor oh. o. lozenges na quality product made by Shalina Healthcare. Love watching your club's football highlights? Or are you super into DIY? If you love comedy skits? <laughs> or have to keep up to date with the latest news? If you want to sharpen your business skills? Or learn how to play the drums? Whatever you want to watch, you'll find it on YouTube because YouTube is made for you. Get amazing video data bundle offers on your mobile phone by simply dialing star 312 hash today. Uncle Dentist. What are cavities? And how does Colgate protect my teeth from cavities? Does it use Kung Fu? <laughs> no, dear. Most tooth pains are caused by tooth holes called cavities. When you brush daily with Colgate Maximum Cavity Protection, its expert formula locks natural calcium in our teeth and helps protect them from cavities. It's time to upgrade to the world's most chosen toothpaste, Colgate, because Colgate locks calcium in. Keeps cavities Colgate is recommended by the Nigerian Dental Association. You're listening to 105.9 Fresh FM. plenty scores Say they no believe us, yeah. When I got the bless us. When I got the bless us. Them out to sharp like scissors. Say they try their best to they pressure me. But I live my life as a nobody. I live my life cause peace of mind is underrated, oh. That's why I'm patient, oh. Cause I know my time is now. May nobody whine me, oh. Peace of mind is underrated. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. bóyá wá wá mi ò jíjẹ fresh fm tó lápọ́njà bóyá ká gbọ́ fresh fm bóyá tọ́jú òyìnbó fún un máa gbórí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ ó yá kò bẹ́ síbẹ̀ ó yá máyé kúrò Fresh FM one oh five dot nine lọ́tún lọ́tún Fresh FM. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún Fresh FM. ròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ ń yọ. lọ́tún lọ́tún Fresh FM. orinlẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún Fresh FM. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún Fresh FM. ìmọ̀ ìjìnlẹ̀ lọ́ ṣọ̀ṣọ̀ pẹ̀lú ìrírí. lọ́tùlọ́tù o fresh fm. fresh one oh five dot nine fm. lọ́tùlọ́tù o fresh fm. fresh one oh five point nine fm. Oh ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM Ajaabale tòní. ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé. ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àdábàgbẹ̀ lórí Fresh FM. àjà balẹ̀. hello mm, mm. Nigerians. tó wá pé ní téèyàn bá jẹ láàárọ̀ ni yóò mọ àfẹ́ téèyàn throughout ọjọ́ káì. Hmm. Hmm, hmm, anyways mi ò sọ àwọn pépà yìí ṣe fúyẹ́ báyìí kọ́lọ́ wọn á kẹ wo Ọlọ́run kò ṣe é Ṣọlá wàmí tó gbé ń kó ìròyìn ọgbẹnu tọjọ lọsàn ọ̀rọ̀ ẹwọ ọgbẹnu tọnu kò burú kò bàjẹ́. sórí ìgbà lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ẹ̀ kì í fọ́lò ìlànà tí àwọn onímọ̀ jìmí nípa ọ̀rọ̀ oúnjẹ tí wọ́n máa ń là kalẹ̀ mm-hmm. ó kọ́ nídìí appetizer mm-hmm. lẹ́yìn ìgbà tó bá lóru yẹn tán bóyá bíi one or two slices of bread in the morning then tea. <laughs> tó bá ti wá nǹkan yẹn tó fi lò ó á wá ọ̀rá mú kí ara yẹn máa gbé fúkẹ́ gbé kó fẹ́ jẹun <laughs> àdìsá máa sọ̀rọ̀ tó fi jẹ gbalọ́ra mi o <laughs> so lẹ́yìn tó bá ti kọ́kọ́ jẹ appetizer ọ̀sùn lò inú àwa ṣí láti jẹun láti jẹun ó wá lè lọ ṣe ètò fún ilá alásèpọ̀ hmm. ilá alásèpọ̀ tí ẹ máa sè yẹn hmm. ẹ wá alákàn crabs ẹ fi wọ́n sí ẹ fi edé sí alákàn tútù ni o kì í ṣe àwọn gbígbẹ tútù tó jẹ́ pé <laughs> ó máa ti toró sínú ilá alásèpọ̀ yẹn pẹ̀lú edé èèyàn á wá lọ wá ẹ̀bà ẹ̀bà bóyá ó ra gàrí láti màyà tàbókòló níbà àpá àti alọ́run òun ni wàá wá fi gbéyàwó fún tó o bá fi irú dáadáa sínú ilá alásèpọ̀ tó fi edé àti alákànsí jẹ́ lẹ́ẹ̀mejì tó o bá ní rí iṣẹ́ rẹ̀ nínú ayé ẹ̀. mo ti dà á ti lọ ọ̀dọ̀ èèyàn wa kan rí tí ají làárọ̀ tó fún wa ní búrẹ́dì slice mẹ́ta èmi ti rò pé bóyá múnúró ni. múnúró ni kiri ọdọ sàn tó jẹ mí. mo bá jẹ tán ni wọn bá bá béèrè pé ìgbà olóúnjẹ àárọ̀ ìgbà olóúnjẹ òde ni mo ọjọ́ kejì sáà ni mo kẹ́rù mi ọ̀sẹ̀ kan la fẹ́ lò <laughs> ọ̀sẹ̀ kan la rò pa á lò ọjọ́ ah. kejì mo kẹ́rù mi. ẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń ṣe wá ni pé bọ́n ṣe ń jẹ́ ni hmm. ohun tí hmm. olówó ń jẹ ń gbà míì hmm. opposite ẹ̀ ni mẹ̀kúnnù ń jẹ ohun tí olówó ń ṣe ńgbà míì tó bá ti dánwò òun á lọ ṣe exercise exercise yẹn gan ni mẹ̀kúnnù ń ṣe. láti fi rówó eh, kó tó róúnjẹ kó tó rówó. Ah, kọ́lọ́run ṣàánú ni gbogbo ẹ̀ ṣàkẹ́ ọlọ́run ṣàánú. olówó jẹun yóò tán ó fẹ́ ṣẹ́ẹ̀dì weight eh, eh, ó rin kìlómítà mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtùkùtù. mẹ̀kúnnù wá fẹ́ jẹun mẹ̀kúnnù fẹ́ wo oúnjẹ tó fẹ́ jẹ ó ti kọ́ rin kìlómítà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láàárọ̀ kùtùkùtù tó ọlọ́run ìṣàánú wa ojúmọ́ tó bá wà lórí ojúmọ́ orí ni o ọ̀nà sí ọ̀nà là o hmm. ọjọ́ ẹtì lónìí kíkó dẹ̀tì lórí wa àrùn kó dẹ̀tì lórí wa àṣẹ ìrí kó dẹ̀tì lórí wa o kánà kan tán ká tó kan kó dẹ̀tì lórí wa àwọn ìròyìn tó jáde inú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa la gbé wa kà yín mọ́ Nigeria hmm. Tribune àti Vanguard ló wà ní nkí àtẹ̀mí ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ̀ mí. tọ́ Punch àti The Nation méjèèjì ó ní atikudí ńlẹ̀mí kó wá hmm. samuel gbèsàbí ló ń kí pé kẹ́ ẹ ló kẹ́ ẹ bímọ kẹ́ ẹ ṣòwò jèrè kẹ́ sì bóde pàdé àmọ́ ìròyìn tí ń bẹ lójú ewé kínní ìwé ìròyìn ti the punch ah kò hmm. farasọgbá o àsọyépọ̀ láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ àtìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ó forí ṣánpọ́n hmm. ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè wa nàìjíríà nlc wọ́n wá ní sẹ́rí ìfáàrà oníyanṣẹ́lódì tá a ṣe lọ́jọ́rùú wednesday yẹn a kẹ̀ fi wojú ọjọ́ wò ní kí fi wo kùrukùru a ṣe àlọ́ fún ìjọba ní pé bó o ní nǹkan ṣe ń lọ àmọ́ bó bá di ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún tá a wà ń bẹ̀ yìí eégún NLC yóò hmm. jó o yóò gbó eégún rẹ̀ jáde lákọ̀tún ìjọba àpapọ̀ aráàlú wash out. Hmm. Ah, ìròyìn yẹn sọ the punch ló kọ́ o. ìròyìn tó kà ń bẹ lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn ti Vanguard tó jáde láàárọ̀ yìí hmm. NLC ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà ní dandan ti dé hmm. wọ́n ní ọjọ́ ìkẹrìnlá nínú oṣù tá a wà yìí àwọn ò tún daṣẹ́ lẹ̀ tí if wọ́n wá fi dot dot dot síwájú ẹ̀ wọ́n ní ẹjọ́ kan tíjọba àpapọ̀ lẹ̀ wa Nàìjíríà pè àwọn àwọn fún ìjọba ní ọjọ́ kọkànlá oṣù kẹjọ tá a wà nú ẹ̀ yìí kí wọ́n ní àwọn ọ̀pẹjọ́ mọ́ hmm. Tinubu wá sọ̀rọ̀ pé gbogbo ohun tó bá jẹ́ ìdojúkọ ilẹ̀ wa Nàìjíríà ó làwọn náà dojúkọ hmm. ó ń bẹ lójú ìwé ìkẹtàléníogójì ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ọ̀dà omi ìtúnrẹ̀ mhm. gbàgede ojú ewé kínní ìwé ìròyìn The Punch yìí kan náà tún ni ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP ẹgbẹ́ òṣèlú bàbá ìyá labour party lp àwọn méjèèjì wọ́n wá mú ọ̀rọ̀ apc wọ́n wá gbà bí ẹn gbàgbọ́ ọtí ni wọ́n bá bẹ̀rẹ̀ sí dáyẹ̀yẹ apc sílẹ̀ lórí rúkèrúdò tó ń lọ láàrin nec àti ganduje pẹ̀lọ́rọ̀ apc wọn ni ọ̀rọ̀ ti di kọ́mẹ́dì ipò ohun tó dà wọ́n pọ̀ ń ló tún wọn ká ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ the punch ló gbé o Nigerian Tribune náà sì tún gbé pẹ̀lú. ìròyìn tó gbé ló wà lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn ti Nigeria Tribune láàárọ̀ yìí wọ́n ní à ń wo à ń wo ibi tí ọ̀rọ̀ padà wá wó sí à ń wo ibi tí gbogbo ọ̀rọ̀ yóò padà wá fulẹ̀ sí bí Ganduje àti Bashiru bá ṣe nawọ́ wọn sókè pé alága àgbà yẹn yẹn fún ẹgbẹ́ òṣèlú APC àti akọ̀wé rẹ̀ làwọn méjèèjì PDP hmm. ní wúrúwúrú nù gbogbo bẹ́rẹ̀ ṣe pọ̀ tó nínú ẹgbẹ́ òṣèlú APC tí ó dúró re ah, Ganduje Ganduje lẹ́wà náwó ẹ̀ sókè pé ó jẹ́ bí alága gbogbogbò yín tó hmm. ojúwe karùnún ìwé ìròyìn ti Nigeria Tribune ni wọ́n ní ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ sì lọ ń di ẹnu ọ̀nà secretariat ah, ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí pé nǹkan fararọ fáwọn hmm. àti pé látìgbà tá a ti yọ owó orí epo tí ọ̀rọ̀ epo sì ti bẹ̀rẹ̀ sí ní gbémúsókè gbémúsókè òun náà ni àtijẹ àtimú ti nira díẹ̀ tí nǹkan sì ti le dandan ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní gbogbo ẹ̀hónú tẹ́ fi hàn yìí kò tọ́ hmm. ẹ bá wà lẹ fẹ́ fọ̀hónú hàn ẹ má ba nǹkan jẹ́ ojú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune mo ti bá. ọ̀dà omi ìtúre o ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ ti ṣe àlàyé pé ẹ wá o ìlànà ọ̀tun kan ń bọ̀ ní iléeṣẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà tó jẹ́ pé àwọn dàrẹ́kítọ̀ dàrẹ́kítọ̀ olùdarí olùdarí ní iléeṣẹ́ ìjọba ti ń lọ bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé méjìlá five hundred and twelve directors ń ló jẹ́ pé <laughs> ìlànà náà yóò sọ ọdún mọ̀ fún wọn pé dìgbàdàgbọ̀n iléyà fún hmm. Tinubu sọ̀rọ̀ lórí ti wàhálà gbódòun róṣọ tó ń lọ ní Niger Republic ó ní Libya ẹ mọ́ sùn Algeria ẹ mọ́ sùn ẹjẹ́ apawọ́pọ̀ gbogbo akáṣùgbàlẹ̀ Niger kí omi má bàa pọ̀jù ọkà lọ pẹ̀lú ibi tí nǹkan dé dúró fún orílẹ̀-èdè hmm. náà ojú ewé kínní ìwé ìròyìn The Punch ń làwọn àkòrí yẹn wà. ìròyìn kan bẹ lójú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune tó ń sọ pé ọkọ̀ ojú omi kan tó jí epo gbé hmm. <laughs> ọlọ́run ọkọ̀ ojú omi kan tí ó jí epo epo lẹ́wà nàìjíríà tí wọ́n máa fi ń jí epo wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò kan wọ́n ti dáàbò rẹ̀ ńgbà wọ́n dáàbò rẹ̀ lójú ọ̀nà wọ́n ní tó ọjọ́ kan tó lè gbogbo àbí ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó lóhun hmm. ọpẹ́ tẹ̀ ti pitú òní ọwọ́ báyìí ó kẹsẹ̀ yín lẹ̀ àrí iléeṣẹ́ wo gan-an ló dàbù wọn lójú ọ̀nà irúfẹ́ epo wo ni wọ́n jí gbé mélòó làgbá epo ọ̀hún hmm. ojú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn nàìjíríà tribune lọ́kọ. ọ̀dà ọlọ́run ṣàánú wa. ìbá mi ńlá. àwọn dókítà tí wọ́n ń yanṣẹ́ lódì ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà nítọ̀ aṣàlọ̀ṣàlọ̀ títí àlò tẹ́wọn lọ́rùn bí ó ṣe àfojúdi ńlọrọ̀ bá dé o tó bá wá rí bẹ́ẹ̀ ó yanṣọ́lódì ó gbowó no work no pay ìlànà táwọn ó lò nù lẹ́bàá àṣàlẹ̀ ìjọba gómìnà ìpínlẹ̀ Delta wọ́n ti sọ ọ́ di mímọ̀ fún ilé ìwòsàn kan tí ń bẹ nípínlẹ̀ Èkó tí ọmọdébìnrin akọrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ onímọ̀ ṣègùn ìbò tó kú sínú ẹlivétọ̀ kíní àjà aláfọwọ́dá àjà aláfọwọ́dá wọn ní inú ẹ̀ ní ọmọ òun kú sí wọ́n wá sọdúnmọ́ ẹ̀ pé ọsibítù ọ̀hún wọn ò mọ ohun tí wọ́n ń ṣe fún ìdí eléyìí o àwọn gbọ́dọ̀ tọpinpin wọ́n fẹ́ mọ ikú wo gan ló pọmọ òun nísànsàn bó ṣe jẹ́ hmm. ẹ̀bá ẹ̀ bàbá kan náà rèé tó ń pariwo pé àfi kí àwọn tó jẹ́ alákòóso ìjọba kí wọ́n dìde fúyà o kí wọ́n gbèjà àwọn ọjà nítorí ìlànà bí fẹ́ǹsì ògiri ilé ìtura kan bó ṣe wó tó sì pa àwọn ọmọ rẹ̀ yìí pé ó jẹ́ nǹkan tó bà òun lọ́kàn jẹ́ jùlọ òun fẹ́ ìdájọ́ láì fi àkókò játa ògiri ilé ètò ìtura ó ya lulẹ̀ ó sì pa àwọn ọmọ. àrùn burúkú kan ni wọ́n tún dúró tún bẹ́ẹ̀lẹ̀ yìí kọ́ lọ́hùn ó ṣàánú wa. ṣé ìṣàpá àtàríwá àwọn tó ń sọ. UNICEF mọ̀ ní ẹ̀mí àwọn èèyàn mọ̀ ti sọnù gan ah, ọgọ́fà ó lé méjì mọ̀ ní ọgọ́fà lé méjì mọ̀ lẹ̀mí àwọn tó tún ti bọ́ lórí àrùn dipẹtẹ́rì àbí kí ni wọ́n pè kọ́ lọ́hùn ó ṣàánú wa tí wọ́n ní ó tún jà rìnrìn Hmm. èyí ni bí Ganduje ṣe yan yọ gẹ́gẹ́ bí alága àgbà yẹnyẹn fẹ́gbẹ́ òṣèlú APC ìkẹfà rẹ̀ òun àti ẹni tó jẹ́ bí akọ̀wé ìròyìn wà lórí ẹ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard ọkọ̀ ìròyìn ọ̀hún ìròyìn kan rèé tí mò ń wò wọ́n ní ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà àti báńkì àgbáyé World Bank náà ti gbé ìgbésẹ̀ kan o láti rí i pé àìníṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ nasarawa wọ́n wá ojútùú sí i kódà ọ̀dọ́ bíi bíi ọ̀ọ́dúnrún ni pé wọ́n ti kọ́ ní iṣẹ́ ọwọ́ pé ẹ má jókòó lé ìwé nìkan ó yá ẹ máa kọ́ iṣẹ́ ọwọ́ ẹ máa kọ́ iṣẹ́ ọwọ́ torí àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ ojú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ ló Ganduje ṣèlérí òun ò mú ipò APC ògo rẹ̀ tó ń mì lògbòlògbò òun ó mú dúró òun á sì jẹ́ kí ìlọsíwájú tó lóòrìn kó bá gbogbo ọmọ ẹgbẹ́ igbá tòun yóò sin ẹgbẹ́ òṣèlú APC sí rere ẹjá lọ sójú ọjà ńgbà bá padà dé àwọn hmm. òròyìn tá a ti ṣí lákòrí àkòrí ẹ gba ogun ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ajá balẹ̀ rẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. madé real estate àwọn sáà ní kẹtọ lọ lábẹ́ alága adésínà jagun máde pajúmọ́. sofẹ́ralẹ̀ àbúfẹ́ralẹ̀ máde property and real estate ló ṣe é gbára lé tí ó fi ọlọ́kàn balẹ̀ anílé àtìlé láwọn àyè tí sámẹ́ǹtì ti gbé dolẹ̀ alálùbọ́sà aerodrome cutting gate kọ́lápẹ́ ìṣọ̀lá jẹ́ríkò ìyàgànkù bódìjà agodi gra olúyọ̀lé akala express àkóbọ̀ ẹlẹ́bù ológun ẹrú pẹ̀lú máde layout lẹ́lẹ́ṣọ́ bàkó sọ́kà ìdó àti yànnọ́fà orúkọ tá a fi ni máde property property bẹ́ẹ̀ la nílé àtilẹ̀ tó dojúkọ títì láwọn àyè wọ̀nyí ìwó road gate sakobo ui bodijà sango tó fi dọ́jọ́ challenge ring road akala express àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹlifíṣẹ́ iléeṣẹ́ ilé ìtajà ilé epo tó o bá ti ń rò nípa ìdókòwò ilé àtilẹ̀ tó sì fẹ́ bọ́ sọ́wọ́ alágbèédá rò nípa madi property a wà ní eighty one lẹ́gbẹ̀ẹ́ ìbàdàn north east local government secretariat ìwó road ìbàdàn zero seven zero four four nine six eight eight three three yẹ̀wá wò ní madi adeproperty.ng. bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nìrìnàjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I ní edun consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ natec ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edun consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn àṣì annex tó wà ní noarm court àṣì bodijà junction basọ̀run ìbàdàn tó fi mọ́ one fifty three to one fifty five ejinle road opposite old kowa hospital before lagos garage ìjẹ̀bú-òde ogun state nigeria àbí kíni ká ti gbọ́ kọ́mọ́gbà two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbá àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù Cambridge IJMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ zero eight one three five four three zero three eight two EduConsult together we soar with pride. ẹ̀mí mímọ́ ló lè ràn mí lọ́wọ́ nìkan ló lè táyé mi ṣe. powernet àṣálẹ̀ agbára cac regal zone alágbẹ́ àwàkájà yíyà náà jọ́ọ̀ṣì ńbàdàn ló ti ń wáyé friday àkọ́kọ́ lóṣooṣù ni o alẹ́ friday ọ̀sẹ̀ tá a wà yìí olùmíràn tó kọ bẹ̀rẹ̀ lago mẹ́wàá alẹ́ dilẹ̀ prophet eno adigo cac regal zone chairman ẹ̀kú múrasílẹ̀ o bákan náà lady evangelist ef adigo wà ń kalẹ̀ pastor eo adéyẹmí cac revival district kúmọ́pàyọ̀ olódó ńbàdàn pastor j o alabi cac trinity chapel district òkèọlá babalóògbèrè pastor c o ọlátúnjì cac regal zone headquarter alágbàwàkájà yé pastor ayo ọ̀lànìràn sí ezri god dálẹ́gẹ̀ gbàrẹ̀mú pásítọ̀ emo oyègbèmí csc mercyland kútẹ̀ mbàdà àtàwọn ẹni àmì òróró yòókù ọ̀pọ̀ olórẹ̀mí ni wọ́n ń bọ̀ o tẹ̀mẹ́ holy ghost choir ọ̀rẹ́ pápákọ̀ ìdíwọ́ ti ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ rẹpẹtẹ olùgbàlejò àgbà ni prophet eno adigo ọ̀nà gbogbo lọ́jà sí csc rigonson alágbàwà kájà ìyànà church mbàdà lálẹ́ friday ọ̀sẹ̀ yìí bí ìwọ náà bọ́ wá mọ̀ wípé ayé agbára la wà wò ó àṣálẹ́ a máa bọ̀ o jésù lolúwa. olórúkọ àpèlé ìgbàlá Oh yes, Gathering of Godly Worshippers present Tenacious Women, in gathering of Souls, words, and prayer with the theme Living Water, John 4 verse 10. Date is Saturday 5th August 2023 by 2 p.m. Venue, the Holy Church of N. Akore, Aladra, behind Ruby's College, Pelele Express End, Ibadan. And also to empower 20 women, including medical checkup for all participants. Venue: o, àpéjọpọ̀ àwọn obìnrin tó ní ìpinnu rere tí wọ́n sì ń ṣe rere ni Jésù oníṣẹ́ ìyanu ló tún ti ń gbẹ̀sẹ̀ dúró de gbogbo obìnrin pẹ̀lú àkórí ẹ̀ omi ìyè ìwé johannu orí kẹrin ẹsẹ̀ kẹwàá lọ́jọ́ sátidé ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún yìí láago méjì ọ̀sán ìjọ holy church of n akore aládùúrà tó wà lẹ́yìn rubis college fẹ́lẹ́lẹ̀ ìbàdàn ló ti máa wáyé o àwọn tí ọlọ́run máa lò ministry fún mi voice of praise pẹ̀lú mi living praise kẹ́mi riobo best minister olórí esther oyediran prayer minister prophetess lawrence olùdàmọ́lá pastor nike adesiyan is the host kí gbogbo obìnrin máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ jesus will touch your destiny and your life will change for good in jesus name ẹ dákun ẹ jẹ́ ìfọmọ mi lọ́yàn. àà ah, ah. ìyá àbùkún ó ṣàkíyèsí pé látàárọ̀ tí mo ti dé ọyàn lásán lè fọmọ yìí mu kí ló dé tẹ̀fí fún lómi mu. ẹ̀gbọ́n mi wọ́n kọ́ wa nípàdé àwọn obìnrin àti ilé ìwòsàn ìtọ́jú aláboyún wípé ọyàn nìkan ni ká máa fọmọ ìkókó mu fún oṣù mẹ́fà àkọ́kọ́ mi ò gbọ́dọ̀ fún ní wàrà mìíràn oúnjẹ tàbí ohun mímu kankan títí kan omi lásán pàápàá. o ò gbọ́dọ̀ fún lómi kẹ̀ torú bá ń mú kọ́. bẹ́ẹ̀ ni o mi ò gbọ́dọ̀ fún lómi nítorí gbogbo èròjà aṣaralóore tọ́mọ nílò fún oṣù mẹ́fà àkọ́kọ́ ló pé pérépéré sínú omi ọyàn àti wípé omi ọyàn máa ń tètè sílẹ̀ nínú ó ń dènà ìgbẹ́ gbuuru òfòòró kódà ọpọlọ ọmọ tí a bá fún lọ́yàn mú bẹ́ẹ̀ á máa jí pépé á lókun á sì ní ìlera tó péye. àà ah, ah, lóòótọ́ gbogbo àǹfààní ìkákọ̀ fọmọ lọ́yàn nìkan. bẹ́ẹ̀ ni o èdè ìfẹ́ tó nípọn sì máa ń wà láàárín ìyá àti ọmọ tí a bá fún lọ́yàn nìkan mu fún oṣù mẹ́fà àkọ́kọ́ ó ṣeé ṣe kí ó má jẹ́ kí ìyá ọmọ náà lóyún mìíràn láàárín oṣù mẹ́fà yìí ó sì ń dènà àrùn jẹjẹrẹ tí ń o omi ọyàn ò náà lówó. o ṣeun àfi kí n ya fi omi ọyàn nìkan lójúlówó oúnjẹ tó péye tọmọ ìkókó nílò fún oṣù mẹ́fà àkọ́kọ́ láti dàgbà bó ṣe tọ́. ìkéde ìwá látọ̀dọ̀ àjọ àárín àti iléeṣẹ́ ètò ìlera ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àjọṣepọ̀ báńkì àgbáyé ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ ọ̀yọ́ ẹ kíyèsí pé iṣẹ́ àkànṣe dídẹ́kun ìjàmbá ẹ̀kún omi nílùú ìbàdàn lọ láì fọ̀tápè lára wọn ni fífẹ́ àwọn ojú odò bíi ògbèrè orogún kúdẹ̀tì agodi àti odò ọ̀nà tá a sì mọ pèpele oníkan kérésẹ́gbẹ̀ ojúṣọ àwọn odò náà kómi má bàa fo bèbè mọ́. iṣẹ́ kékeré kọ́ ni iṣẹ́ tó mẹ́nu bà ṣùgbọ́n káwọn èèyàn máa gbanú odò kọjá kí wọ́n máa wáyanrìn nínú odò pàápàá jùlọ o fún gbogbo mùtúmùwà láti má ta felefele níbi tí iṣẹ́ dídẹ́kun ẹ̀kún omi ti ń lọ lọ́wọ́lọ́wọ́ kí wọ́n má gb gbanú odò kọjá torí pé balagba lugbomi bá káàyàn mọ́ ọ̀run làálà. ẹ jẹ́ ká dẹ́kun à ń dalẹ̀ sójú gọ́tà ojúdò ojú àgbàrá àti ibi àìtọ́ gbogbo kásìyè kọ́lé sí bèbè odò àtọ́júsùn omi bójú ńlá bá wà ń rọ̀ ládùúgbò tómi ti máa ń yalé ká tètè wábi tó fọkàn balẹ̀ lọ. kásì yẹra fún rírìn tàbí wíwakọ̀ kọjá nínú alagbalúgbú ẹ̀kún omi. ẹ ká fọwọ́sowọ́pọ̀ ọlọ́run ẹlẹ́dàá tó dá gbọ́ ìpàdé àdúrà kẹta nínú ọdún ti yá the holy flock of christ district one a headquarters pé gbogbo ènìyàn sí orí òkè ọlọ́run kọ́lé. third quarter two thousand and twenty-three pẹ̀lú àkànṣe àwẹ̀ àti àdúrà ọjọ́ méje seven days fasting and prayer. tí yóò bẹ̀rẹ̀ ní sátidé ọjọ́ karùn-ún oṣù kẹjọ saturday fifth of august twenty twenty-three pẹ̀lú àkànṣe àdúrà ìrọ̀lẹ́ lójoojúmọ́ nínú ilé àdúrà wa number one a ìyáàgàn street àpápá road èbúté mẹ́ta west tí a ó sì parí rẹ̀ sí orí òkè ọlọ́run kọ́lé. akínyẹlé akínyẹlé local government ọ̀yọ́ state ní friday ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún yìí. bẹ̀rẹ̀ láti agogo mẹ́fà òwúrọ̀ títí di òwúrọ̀ ọjọ́ kejì pẹ̀lú àkọ́rí kọjú sí mi kí a sì gbà yín là. look unto me and be ye saved isaiah forty five verse twenty two. ẹ̀mí mọ́ ni yóò máa gba ọwọ́ àwọn ẹni àmì rẹ̀ ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé ẹ̀rọ yìí zero eight zero five four three zero zero nine zero five. jésù dúró dè ọ́. jésù ni olúwa. NUT Ọ̀yọ́ State Wing Model Schools ọ̀dọ́ọdún sísá pọ́nrúwé tẹ́wùrà ń wà ní ìmọ̀ ìjìnlẹ̀ ń peléke sí i nílé ìwé wa àbájọ táwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ṣe ń fakọyọ láàrin àwọn akẹgbẹ́ wọn nínú ẹ̀kọ́ crèche nursery primary àti college because we have trained and experienced teachers well compound serene environment conducive for learning well-equipped library and laboratories we also have secure and modern sport facility for rentage for all your sport activities so what are you waiting for your child deserves the best enroll now at NUT Ọ̀yọ́ State South Model School tó wà ní Owóde Housing Estate along Abeokuta Road Àpáta Ìbàdàn. Ìdánwò àṣewọlé yóò wáyé ní July 8 àti August 19, 2023, twenty three tá a wà yìí ní gbọ̀ngàn ilé ìwé wa tó wà ní Owóde Housing Estate Àpáta Ìbàdàn. Telephone zero eight one àti zero eight three zero four five seven NUT Ọ̀yọ́ State Wing Model Schools mọ̀mọ́ rẹ lọ síbẹ̀ oríire ń dúró dè You're welcome to Tokwe Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Three-bedroom bungalow at Odono Kikiri, 7 million naira. Two units of two-bedroom flats fenced and gated at Odono Kikiri, 15 million naira. Three-bedroom bungalow on two plots at Odono Kikiri, 25 million naira. Three units of two-bedroom flats at Alakia Adigbai, 13.5 million naira. Four-bedroom duplex at Cedar House Gardens, Oluyole Estate, 135 million naira. Two plots of land at BC CJ, Bekuba area, 6 million naira. Three units of three bedroom duplex, 65 million naira. And one unit of two bedroom duplex at Queen's GRA, Oluyole, Ibadan, 55 million naira. Three plots of land at Adigbai, Alakia, 15 million naira. 15 plots at Araromi Estate by Brent Mall, Old Ife Road, 10 million naira. Four plots at Cedar House Gardens, Oluyole Estate, 40 million naira per plot. All our properties are fully verified. For more properties for sale or purchase, call Dr. Edwards Realty Company Limited on 0815 225 2014 now. bẹ́ẹ̀ni o ìpàgọ́ orí ọ̀fẹ́ tí ìjọ evidence of grace believers assembly tọdún twenty twenty three yìí tún ti kọ́. jésù kristi ọmọládé àlàáfíà látàkórí ẹ̀. ìpàgọ́ tọdún yìí ó bẹ̀rẹ̀ látọjọ́ ajé ọjọ́ keje oṣù kẹjọ látago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ pẹ̀lú ìsìn mímọ́ tuesday ọjọ́ kẹjọ sí thursday ọjọ́ kọkànlá ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú àdúrà látago mẹ́sàn òwúrọ̀ pẹ̀lú ìsìn ìyanu àti agbára ní ago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan ìṣòro agbára ẹ̀mí friday ọjọ́ kọkànlá látago mẹ́wàá alẹ́ ọjọ́ sátidé ọjọ́ kejìlá oṣù kẹjọ ní ìpàdé àwọn ìránṣẹ́ ọlọ́run ní aago mẹ́wàá òwúrọ̀ tí ìpàdé àwọn ọ̀dọ́ náà sì máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ yìí kan náà ọjọ́ sẹ́ndé ọjọ́ kẹtàlá ní àṣekágbá ìpàgọ́ pẹ̀lú ìsìn agbára bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run jàǹkànjàǹkàn ní bọ̀ ńbẹ̀ Rev. Dr. Boye Adetuji Pastor Aniyekaye Akiyemi Pastor Peter Ajewole olórí ẹ̀mí ti ń bọ̀ Sister Olamide Aremu Bishop Francis Akitaiwo lolùgbàlejò ibi ìpàgọ́ ni gbọ̀ngànlá ìjọ Evidence of Grace Believers Assembly Oye bus stop Alakia Odive Road ní Ìbàdàn wá pàdé Jésù Kristi ọmọ aládé àlàáfíà dáadáa yóò sì ní ayọ̀ ohun àlàáfíà ní àgbogbo ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀. mustaifo mustaifo ibà kọjọ́ gbọ́n ọ̀rẹ́ à ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn ìkínwọ́gbó o lọ́wọ́ mùsáífò. ẹ lọ ra mùsáífò ọkọ̀ malaria aládìgbò náírà dàwátì ó sọ tutù náà. Ah, tọmọdé tàgbà ló ń lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ ni tó bá gbọ́ mùsáífò ah. ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsáífò ibà arọ lè wé. mùsáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa mùsáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustaifu gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun powder ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹbí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé e jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustaifu ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. Precious saturday ni fún ẹ àtẹ̀bí rẹ tí ẹ bá lè wá sípàdé àdúrà sátidé àkọ́kọ́ lóṣooṣù tó ń wáyé ní feast of christ bible church ológun ẹ̀rú ìbàdàn mantle of divine mercy àkórí rẹ̀ o. bẹ́ẹ̀ni virtue of divine mercy. àmúre àánú látòkè wá ni o. gbogbo oníkojúkò ló máa rí àmúre yẹn gbà. lọ́jọ́ sátidé oṣù kọ̀ọ̀kan nínú ilé ọlọ́run wa. feast of christ bible church tó one second power line. alongeru wa road ológun ẹrú promise land ìbàdàn. láàrin aago méje òwúrọ̀ kùtù sáago mẹ́wàá àárọ̀ ni. sátidé àkọ́kọ́ lóṣooṣù ló ń wáyé o. prophet and pastor mrs ayọ̀rẹ́dẹ̀ oyewumi jẹ́bi. lónìí kì í sọ fún ọ wípé ọ fi àánú wá orí. olóore àlàyé yóò wá ọkàn sí ọ lórí àgbáyanu. yìí ni kò gbé fún àlàyé àtìrànlọ́wọ́ àdúrà. zero eight zero three three seven six six nine four zero. two of divine mercy. amúri ànúlá tó kẹwàá la kò ní ìpàdé àdúrà olóṣooṣù yìí o. tell somebody to tell somebody that Jesus is real heaven is real. The management of Leeds City University Ibadan has announced 140 as the general cut-off mark for admission into the 2023-2024 session across board. If you scored 140 and above in the 2023 UTMEs and you have your five relevant O-level credits, the choice of cut-off mark is deliberate. We are confident that our modern curriculum, our pragmatic teaching methods, a full list of all undergraduate and postgraduate courses are available on our website www.lcu.edu.ng. For all inquiries, call our call Center on 0815 331 8708 or send a WhatsApp message to 0815 331 8702. You can also interact with us on Facebook, Instagram, and Twitter using the handle at Lead City IB. The admissions office on campus is open daily from 9 a.m. to 5 p.m. ò sí mọ́ àwọn ká ti sá lọ àrùn mọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára ọ̀ tá a lè. gbéra ńlẹ̀ kò dìde. kára o lè pè ń ban. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun tó kegun náà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ń ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára o lè pè ń ban bọ̀. káì ara rẹ̀ ó lè padà yakinlala. action action ó jẹ́ àwọ́ká àròmọ̀lẹ́gun làkúègbé ara ríro t tàbí àyàn dídùn kára ó lè pain balm lọ́kàn gbogbo